lórí àdúgbò ànábì yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàrà ní ọ̀sánlá nípa ẹ̀sìn ayé yìí dájú Islam. ọlọ́run ọba ó gbé ọlá fún púpọ̀ ó sì gbé ọlá fún àlèhùnmá rẹ̀ gbogbo àlèhùnmá ànábì lórí àwọn àlèhùnmá tó ti ṣáájú lọ àwọn ìjọ ìjọ ìjọ ìran ọmọ ènìyàn tó ti ṣáájú lọ àwọn tí àwọn tá a kángun ayé yìí tá a gba mẹ́sẹ̀gì tànàbí sallallahu alaihi wasallam tá a fi ń sin lọ́run ọlọ́run bá kẹwa kọjá ti gbogbo àwọn àwùjọ tó ti lọ ńlọ́pàtọ́lọ́run fi pa wá láti pé lè takúnú nígbàtẹ́ bá mọ eléyìí níkẹ̀ẹ́ ẹ̀bá ti áńtẹ̀ sílẹ̀ nù nígbàtẹ́ bá ti mọ eléyìí níkẹ̀ẹ́ lè takúnú ṣúhàdá ẹ̀yin lẹ́wàá jẹ́ ẹni tí ó máa jẹ́rìí láwọn èèyàn lórí wípé ìyẹn ni túmọ̀ eléyìí ni pé ntọ́lọ́wọ́n bá wí nìyí ntọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ní ntó pè lẹ́sìn ní àtẹnulọ́wọ́n bá pa ń bẹ̀. bákan náà ọlọ́wọ́n bá tún fẹ́ ká máa dúpẹ́ pé a mùsùlùmí lọ́nà wo lè máa ó jábá pẹ̀lú ṣíṣe ntọ́lọ́wọ́n pè lẹ́sìn. àti fífi ntí ìbá sẹ́sìn lẹ̀ ṣíṣe ntọ́lọ̀ ń pè lẹ́sìn àti fífi ntí kì í bá sara ẹ̀sìn ìsìláàmù lẹ̀ ọ̀nà tá a lè gbà máa dúpẹ́ fájẹ́ mùsùlùmí nìyẹn. ọ̀gá ntí ọlọ́run bá pè lẹ́sìn oní àsọ́là ẹni kì í bá kírun kò jẹ́ nìkan tí máa dúpẹ́ fọlọ́ ẹni tí kì í bá kírun kò jẹ́ nìkan tí máa dúpẹ́ fọ́lọ́run ọ̀gá ọ̀nà tá ń gbà dúpẹ́ fọ́lọ́run ní kákìmù tí a fi ń bẹ̀rẹ̀ ẹ̀rù náà nígbà tá a bá ka sóra alihamdulilayi rọ́bìlì alami tá a bá tún bẹ̀rẹ̀ rákà kejì akéwú sókè akéwú jẹ́jẹ́ alihamdulilayi rọ́bìlì alami ẹ̀tọ́ wa jẹ́ pé inú rẹ̀ dùn láàyè rẹ̀ kò forí kalẹ̀ òwò mọ́tíláṣí láti jọ́sìn fọ́lọ́run òun náà wọ́n sọ pé ẹ bá mi dúpẹ́ pé ọlọ́run sí kódà kò fi ẹ̀sùn dá ní wákà kò sínú ẹ̀ tí ń dúpẹ́ fọlọ́run kò sínú ẹ̀ tí dúpẹ́ fọlọ́run ọ̀gá ọ̀nà tá a gbà dúpẹ́ fọlọ́run òun ni o torí pé wọ́n lè bí lẹ́rìí irun ni òkú ẹ̀sìn Islam tá a bá rí irun a lè bá ẹ̀sìn lọ́dọ̀ èèyàn tí irun bá dúró tí irun bá dúró tọ́ a lè bá pálapàla míì lọ́dún èèyàn tí ò gbé kó nù islam láti mọ̀ pé mùsùlùmí ni àmọ́ kò sí nǹkan míì tí ẹ lè máa ṣe nínú islam tí ò bá ti kírun kì í ṣe muslim ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn so tí irun bá ti ẹni tí irun bá ti jábọ́ fún ẹ̀yin lẹ́ ń pè ní muslim kì í ṣe muslim ẹni tí irun bá ti jábọ́ fún lọ́wọ́ ẹ̀ kì í ṣe muslim àfikàbí látara ilé ẹlẹ́ẹ̀kejì ó ní ká máa yọ zaka nítorí pé zaka azakaatu oore wà ń bẹ níbi ká máa ṣe ẹ̀dá ọlọ́run lóore ká máa ṣe ẹrú ọlọ́run bíi tiwa láàánú ká sì mọ́ kúrò níbi ahun tí múni jẹ́ ní àbùkù ẹni ẹ̀tẹ́ lọ́dọ̀ àwọn ẹrú sí ọlọ́run nígbà tó lọ́wọ́ bá béèrè ìwọ tiẹ̀ lọ́dọ̀ wa wípé ẹ ṣe sọ́lá ẹni tí yóò bá fi sọ́lá kì í ṣẹni ọlọ́run ẹni tí yóò kírun tí yóò ṣe sọ́lá kì í ṣẹni ọlọ́run ẹni tí kò bá fi yọ zaka kì í ṣẹni ọlọ́run ṣùgbọ́n náà kọ́ ló gba zaka lọ́wọ́ wa àwọn èèyàn láàfún ṣùgbọ́n ìrun àsọ̀lá àtàrùn ṣe èèyàn kọ́ là ń fún àwọn ara wa la ní fúnra ara wa bá fẹ́ jẹ́ ẹ̀ lẹ́yìn àtàlọ́lù kìí àmì ọ̀nà méjèèjì yẹn mímú wọ ti Allah wá lẹ́yìn náà mímú orin bá ẹ̀dá ọlọ́run ọba ọ̀nà méjèèjì yẹn là ń gbà sí ọlọ́run ẹni tá a wá ní ká mú orin bá ká dùn nínú sẹ́mà pé kò fún yẹ ká tún mọ́ mú bànújẹ́ bá kó tún jẹ́ báwọn náà láàbùn jẹ́ tuntun náà onítọ̀hún ló fi jẹ́ pé bí Allah subhanahu wa ta'ala ti pa wá láti pé ẹ̀sìn ní bẹ́ẹ̀ náà ló kọ̀ fún wa pé ẹ má tẹ̀mí bó fi pa wá láṣẹ pé ẹ dáadáa sáwọn èèyàn níbi yíyọ zaka torí pé yíyọ zaka ó sọ́ọ̀fù ọ̀pọ̀lọpọ̀ bùkátà ọmọ èèyàn ẹ̀dán ní zaka ó máa ń tó kànú bùkátà wọn ẹni tó lówó gangan tí èdè kò fẹ́ yọ zaka fún yàn òun gan ma ń tó ń fẹ́ ń tó kànú bùkátà òun bí ló ló fẹ́ kọ́ ni bóúnjẹ ló fẹ́ jẹ ni bí ní àjò ló fẹ́ lọ ni bí ẹ̀kọ́ ló fẹ́ náwó yẹn sí ni bẹ́ẹ̀ náà lẹ́ńtẹ́ ẹ bá yọ fún òun náà ma bùkátà fún òun fi níbi eléyìí ẹni tó bá rá ìrun tó bá tí ò mọ mọ́sọ̀ láti wá gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àbí ó pátápátá ó ti rá ìsìn ọlọ́run láre. ẹni ẹ̀wù tó bá sì razakaatu láre òun náà ti fi aburú tó ga sí àwọn ẹrú ọlọ́run nípa kíkó wọn sínú ìyọnu ẹni ẹ̀wù tó bá yọ zakat yóò sì tún mọ láǹfààní àti máa sàwọn ọ̀tọ́ rẹ̀ àánú míì nígbà tó ṣe ìta apáláṣẹ rẹ̀ tó bá lè mọ lára eléyìí ó tajú láti máa ṣe àwọn ọ̀tọ́ rẹ̀ àánú míì tó jẹ́ ènì tàbí èlé tí èsì pé dẹgbẹgbọn Ọlọ́run bá pa aláṣẹ rẹ̀ lẹ́yìn náà òun ni dídìrọ̀ mọ́ okùn ẹ̀sìn Ọlọ́run bá pátápátá níbi gbígbára lọ́lọ́run ìmọ̀ wá Allah ní olùrànlọ́wọ́ wa láì ní wárànlọ́wọ́ síbòmíì tó yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi pé à ń wá àǹfààní àbá fẹ́ ti ìnira sẹ́yìn àwọn ọ̀nà táwọn ìgbà dúpẹ́ fọlọ́run balẹ̀ lẹ́yìn eléyìí là ń pè ní àtàwáhìd ìmọ̀ ọlọ́run lọ́kan tí ò ní àmúlùmọ́là pẹ̀lú ẹbọ nínú ó ní ẹ̀sìn tó dúró tọ́ tá a lè sọ pé olùsìn lọ́hùn ní lágbájá òun náà làdìsọ́kàn tó má kanga tá a fi ń sin ọlọ́run nítorí pé ẹ̀sìn Islam ó kó àwọn nǹkan wọ̀nyí sínú alákọ̀ọ́kọ́ àlẹ́ àkéédásù tẹ̀lé ìmà àdìsọ́kàn tí èmi jò ní wọ̀bẹ̀. kó tó di pé a fara ṣiṣẹ́ àdìsọ́kàn ló máa ń ṣáájú ìyẹn náà ní gbogbo ẹlòmíì tó ṣe nǹkan míì tí èsì Islam lòdì sọ́kàn òun lológun olóró onísàngó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹlòmíì tí wọn sì Islam Yahudi ni nàṣọ́rọ́ ni nàjúùsì ni sọ́bíà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan kan náà ni wọ́n dì sọ́kàn tóbi jẹ́ pé ńgbà táwọn náà bá sọ pé àwọn fẹ́ ṣèjọsìn kì ṣe inú mọ́ṣáláṣí ni wọ́n gbà lọ tí ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wa sallam bá fẹ́ ṣèjọsìn tó jọ tó jẹ́ sọ̀lá ìlú mọ́ṣáláṣí ni ó lọ àdìsọ́kàn náà ló ń bẹ fáwọn èèyàn bẹ́ẹ̀ tóbi jẹ́ pé àwọn náà ń ṣe nǹkan táwọn rò kó tọ́ lẹ́yìn náà ó ní ìfarasin ọlọ́run torí pé ẹ̀sìn ò parí síbi káàdì sọ́kàn ẹlẹ́ẹ̀kẹta ọ̀làṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n yé ṣe mùsùlùmí ni wọ́n yọ àwọn ìtókù ikú yàtọ̀ sáàdì ọkàn nìkan ìyàtọ̀ tí ń bẹ láàrin Islam àti tí kìí ṣe Islam nìyẹn gbogbo wọn àtàwa ńlájọ lábì ọkàn tá a fi ń darí lọ bìkan bá a fẹ́ lọ ṣèjọsìn lẹ́yìn àjọ ọkàn ó kó al-ibadatu káwá fara ṣẹ̀sìn àwa ló hàn lójú gbogbo onílàákàyè láyé bá ń fara ṣẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn pè lẹ́sìn kì í ṣẹ̀sìn ní ìfaraṣe tẹ bá wo àwọn tó bẹ́ igi wọ́n dó wọ́n ti di nǹkan kan sọ́kàn àti ọkàn nìkan kan ò rí ìgbà tó di bá faraṣiṣẹ́ ló di táwọn ló di ní táwọn mọ̀ pé àtẹ̀ntẹ́ lágbájá di ọkàn nì tó wá gbẹ́ igi àbókúta àbírin tó wá gbẹ́ léèrè tó wá bẹ̀rẹ̀ sí kì tó bẹ̀rẹ̀ sí dọ̀bálẹ̀ fún àbí ẹni tó bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ fún àbẹ́ni tí ń pe orúkọ ẹ̀ àbí jó àtìlù lọ́nà mi tó sì jẹ́ pé nínú ilé ìjọsìn ni àwọn kan ẹ̀ jẹ́ ká mọ̀ wípé tí ara àìsá iṣẹ́ tàn fara ṣe yìí sójọ ìjọsìn sójọ ìjọsìn. ẹ̀rí kọ́ bá sọ fún ọ pé wà ní ìmọ̀sájẹ́ ìlà ọ̀là máa lọ àhàdá àyíká tí ó jọ́sìn fọlọ́run tí í ṣe masjid ọlọ́run nìkan la jọ́sìn fún bẹ́ẹ̀ ẹ má mú bẹ̀ lẹ́yìn náà àmì àwọn bá pa wá àwọn sọ wípé làwọn lè jẹ ìran tó làwọn ṣùgbọ́n lọ́dọ̀ tàwa àṣẹ wà lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí lẹ́yìn àdìsọ́kàn kìí ṣe ń tí a láìkì nìkan la lè jẹ nǹkan míì náà wà tó jẹ́ pé tí ìbá ti kọ́ lọ́ọ̀ ní ẹ má jẹ àbí ẹ má mu àbá láìkẹ àbá sì mọ̀ mú tẹ bá ṣàkíyèsí ẹ dáadáa torí pé nǹkan táwọn èèyàn ń mu tọ́lọ́wọ́n bá sọ pé ẹ má mu yìí kò dáa kìí ṣe pé pọ́ìsì ni kìí ṣe pé ó jẹ́ pé torí pé ó jẹ́ pọ́ìsì torí wọ́n mú wọn kú wọ́n ń sẹ̀mí lọ wọ́n ń wọlé wọ́n ń jáde kí ló pàtà òfin mú àwọn ẹlòmíì ò ka àṣẹ fún ẹ̀sìn wípé ọlọ́mọ sọpẹ́lẹ̀ ìjà ọlọ́mọ sọpẹ́lẹ̀ ìjà àfi táwọn bá láìkì àti tí wọn ò láìkì lẹ́yìn àjọ sọ́kàn ẹlẹ́ẹ̀kẹrin ò ní ìwà ìwà òun náà mọ̀ jẹyọ lábẹ́ àdìsọ́kàn ńlá ṣe kótúbà kan tá a bá gbàgbé pé ntí wò fẹ́ má fi lọ̀yàn ọ̀nà tí wọ́n gbà mọ jọ́ọ̀jì ara ẹ̀ nìyẹn kó tó lè hùwà tí tí mo fẹ́ sọ fún un ṣé tí wọ́n bá sọ fún mi yóò dùn mọ́ mi ṣé tí mo fẹ́ ṣe fún un ṣé tí wọ́n bá ṣe fún mi yóò dùn mọ́ mi tó bá wá jẹ́ pé yóò dùn mọ́ wọ tí wọ́n bá ṣe fún ọ tí kò sì ní dùn mọ́ tí wọ́n bá ṣe fún gan kò lẹ́tọ̀ọ́ kó ṣe. pèlè sí wípé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tá a bá gbé sórí òṣùwọ̀n a rí wípé ìkọlùkọgba ọmọ èèyàn síra wọn ní ti àìdá ní ti bínú ní yóò mọ̀ níwọ̀n mẹ́rẹ̀ẹ̀rin yẹn la wà lórí ẹ̀sìn nípa ẹ̀ a sì wà lórí gbogbo ohun tí ó tako àdìọ́kàn tó lálàáfíà nínú àdìọ́kàn tó burú gbogbo ẹ̀ náà ló jẹ́ sí fún wa kí ti pé ká di dáadáa sọ́kàn láti sin Allah ká tún wá di nǹkan ní ìtòbòrú sọ́kàn kí ti pé ká ní àgbọ́yé pé ó yẹ ká jọ́sìn fún Allah ká fara bẹ̀sìn ká tún wá fi jọ́sìn fún kàn mí kí ti pé ká lágbọ́yé wípé à ń mú àfẹ́sọ lọ́hùn ṣe àwọn míì náà tún pa wá láfẹ́ tó takòsọ lọ́hùn àtúntẹ̀lé eléyìí burú jáì ìmọ̀ para wọn rẹ ni ẹ̀sìn kìí sì gbélẹ̀ níbi tá a bá ti rí àmúlùmọ́là èèyàn ní bẹ́ẹ̀ sí ń bẹ̀ mọ́ ni èyí tó burú gangan ní òsẹ́kùnlẹ̀ tí ó mọ̀ lórí pa. bákan náà tí ẹ bá fẹ́ mọ bí oore ọlọ́run bá fi tó lórí wa àwọn tí ó sì Islam ní kẹwò ní gbogbo àgbáńlá ayé pátápátá ó yà mí lẹ́nu púpọ̀ fẹ́ni tí àdìọ́kàn ẹ̀ fúyẹ́ tí ń ṣe èméjì nípa Islam àǹbẹ̀lọ́hún àtàwa àti gbogbo ẹni tó ti gba Islam ká má fi èméjì sí lọ́hún ká má bàa wá kú sórí èméjì torí èèyàn kì í sí Islam èèyàn kàn ṣe bí aláìsí ni lọ́lọ́ọ̀ fi pa wá látẹnu sọ́ra nínú sọ́ọ̀tù bàtàrà náà yà kan pé ẹ̀wọ̀nú ẹ̀sìn orúkọ ló fi sílímì káfà tapá titan ti gbogbo ara yín tọkàntọkàn taratara kì í tọkàn nìkan taratara gbogbo tọ́lọ̀ ń dá fún wa pátápátá ìròrí wa gan ìsìlámù tí ìròyìn kan bá ń bọ̀ tó bá ti ẹ̀ ti mọ̀ kò ní wọnú ọpọlọ tọpọlọ yóò fi rẹ̀ sí tiẹ̀ yóò fi pádànù ìròrí tẹ gbélé ipò bá ìsìlámù kì í ti pàmò ìgbà gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. ẹ rí i wípé ẹni tí ò ṣe ìsìlámù yóò tẹ̀gbẹ́tẹ̀ náà yóò tẹ̀gbẹ́tẹ̀ náà nínú àdìsọ́kàn yóò tẹ̀gbẹ́ tẹ̀nà ní àwọn kan mẹ́rin tá yẹn yóò tẹ̀gbẹ́ tẹ ọ̀nà tàbí kó ń rí mọ́nù gbẹ gan pátápátá gẹ́gẹ́ bí àpèjúwe tá a mú wá ṣáájú ẹlòmíì ń sin dáàbà oúnjẹ sì fún dáàbà ńlọlọ́wọ̀n ẹ̀ ẹlòmíì ìyẹn ẹgbẹ́ rẹ̀ taa dáàbà ti dẹ́hùn náà ẹlòmíín sin màláìkà bàbá tẹ̀ ń sọ pé màláìkà àbá nàbí ọlọ́run làwọn kan ń sìn àwọn tó tóbi inú ẹ̀dẹ̀ ọlọ́run igi ìdáná ńkọ́ àwọn kan ń sìn òkúta akọ àwọn kan ń sìn omi táǹbùwẹ̀ táǹbùmu àwọn kan ń sìn àwọn nǹkan yẹn ti fojú hàn kì í ṣèyàn méjì mẹ́ta láwùjọ tá a wà àwọn náà pé táùsàn wọn pé mílíọ̀nù kì í ṣe nǹkan tó fúyẹ́ tá a sọ pé ṣe bí àwọn èèyàn péréte ni rárá wọ́pọ̀ níjẹ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pè ní mùsùlùmí ni wọ́n ń jọ́sìn fáwọn kan tá à ń sọ yìí. lẹ́yìn náà ìwà ńkọ́ ìhùwàsí ńkọ́ ló jẹ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí náà tí ò gbọ́ lọ́wọ́ bá tó náà wà lóye méjì apá ọ̀dọ̀ àwọn tí ì ṣe ẹni tó gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ pé kò síwà tí wọn ò lè hù kò sára tí wọn ò lè fira wọn dá kò sọ́tẹ̀ tí wọn ò lè tì kò sábò tí wọn ò lè ṣe nínú ẹ̀ náà lẹni tó pẹ̀rẹ̀ mùsùlùmí ẹ̀ náà bá torí pé àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ṣiṣẹ́ tọ wájú láwọ́tẹ́tì fòrónà kàmàkáfàrú pàtàkòrónà sàwà wọ́n ti ṣiṣẹ́ tọ kẹ́sìn ẹ̀ tó lóun fẹ́ rójú rẹ̀ ọlọ́run bàjẹ́ mọ́ lọ́wọ́ àti wá ẹ̀ wọ́n sì ti àchífù dáadáa àfẹ́tọ́lọ́n bá là ìdí yẹn tó fi pé ara ẹ̀ ti ń kírun bí wọn náà ní hùwà ẹ má sọ pé o lè ya ẹja jíwó ẹja jalè ẹjẹ káwọn pààyàn onísọ pé táǹfààní ẹ bá ti wà gbogbo ìgbọ́tàǹde táwọn tí ń sẹ̀ ní láwùjọ àwọn èèyàn kan láwọn táàjọ ń gbá yìí náà ni ẹnìkan ròyìn ìdígunjalè tó wáyé ní ọ̀fà ó ní tó bá fi pé wọ́ọ̀ ni wọ́n declare oníkòjù bẹ́ẹ̀ náà lọ tó wáyé pé ogun ló bẹ̀rẹ̀ oníwàlá oníkòjù bẹ́ẹ̀ náà lọ ó kò ní pé àwọn kan kàn dùn ó kò lákọ̀ọ́ wárá àbí wọ́n jí nǹkan irú ẹ̀ náà ní tó ṣẹlẹ̀ lógun ọ̀sọ́ ìṣáájú tí ó ti tí ó bóyá ó sọ́tì ìjọ́dún kan lọ ni tó pé báǹkì mẹ́ta ni wọ́n ti láàrin ju wákàtí kan àbọ̀ sí méjì pé ẹni tó bá tó bẹ́ẹ̀ kó jáde ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ṣòfò tí ó wà nù báńkì kò wà níta báńkì kò wà lẹ́yìn kò lè báńkì ẹnu pé káfẹ́ kọ́kọ́ pa owó ọmọ ádámọ̀ tá a bá ń rí lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹ̀bẹ̀ náà káwọn tó débi táwọn ti gbowó ọlọ́run mọ ẹ̀mí tó ṣòfò látara bẹ́ẹ̀ àwọn yẹn wọn mọ̀ ṣe pé mọ̀láyíká sọ̀kà láti sánà wá jagun ọmọ ádámọ̀ bíi ti ọba ìnáwó àmọ́ bẹ́ẹ̀ tán bí sínú ìsìlámù bẹ́ẹ̀ àti inú ẹ̀sìn míì ìyẹn la fi sọ wípé ẹni yòówù tóun náà bá bá rẹ̀ lẹ́ni tóun náà wọ mọ́sálásí lọ jọ́sìn fọlọ́n àmọ́ kò ní àdìsọ́kàn tí gbogbo àwọn nǹkan tá a sọ yóò tẹ̀lé yóò bá rẹ̀ níbi tí ẹni tí ò gbọ́ wà gbọ́ rárá tó bá rẹ̀ tí ó sì ní mùsùlùmí lọ́dọ̀ náà. àbí ìròyìn kan ẹnìkan sọ fún wa wípé tó bá yẹ pé ìjọba nàìjíríà bá gbé ìròyìn tí boko haram fi ojú sójà rí ẹnìkan ò ní tiẹ̀ nígbàgbọ́ pé ìfọ̀kànbalẹ̀ kan bẹ fún un mọ́ kódà ẹlòmíín lè máa gbé sáré fún rẹ̀ pé tó àlùfíàmọ̀ wá yá níbi tí sójà ti ń fi eré tí boko haram wọ báràkì gan lọ wọ́n lọ gba gbọǹkà sójà fi ń jà oníṣùgbọ́n ròyìn nàìjíríà ò ní gbé yẹn ẹnìkan sọ fún mi pé ọ̀rẹ́ òun kan tó jẹ́ sójà tó jẹ́ àmì tó sì jẹ́ àmì lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí sọ̀rọ̀ yìí ó ló sọ wípé òun gan ń dá òtò ara òun bóun ti ń sọ̀rọ̀ yìí o tọ́rọ òun mọ̀ bọ́yọ̀ òkú ló ń sọ̀rọ̀ èyí tó ti ó níbi táwọn wà ní tòun jọ náà lọ́hùn ó lóun nìkan lòun yí gbogbo àwọn tó kù táwọn jọ wọ wọn bọ́ pálíkì àná ni ó lóun wàá mọ bóun ṣe yè kódà òun dá òtò ara òun bóun ti ń bá yín sọ̀rọ̀ yìí gan pé kó mọ̀ jẹ́ kó lòun gan ti kù àwọn ìran ọmọ èèyàn kan náà nìyẹn o ọmọ adámọ̀ ni wọn ò kìí ṣe pé mọ̀láíkà sọ̀kalẹ̀ wá jagun tí a bá ti di tá a bá ti yọ àdìsọ́kàn pa afẹ́ sin ọlọ́run kúrò kò sí ń tára ìwúlò fún mọ́ wàláì làrin kò sí ń tára ìwúlò fún mọ́ èèyàn ó kàn máa fi náà yẹ́súyẹ́sú ni bọ́lá nígbàtí tí nǹkan míì bá dé tí ó rọ ẹ tí ó rọ ọyàn dànù yẹn yóò rọ dànù pátápátá ni kò ní bá rẹ̀ ń gbogbo tẹ́ bá fi lọ nígbà ẹnìkan sọ fún mi lóru òru tèní ìyẹn ni pé àná wípé òun islam dé o ẹni tó ti ní dìgírì tó tún ti ní mátà kò sí iṣẹ́ oní tó ń bá ní kóun wá máa wá ka iye ọ̀nà tí wọ́n ti fi lọ òun tóun sọ pé kò bá ìsìláàmù mu tóun sì bójú wo àwọn bí irú òun táwọn náà lẹ́kọ̀ọ́ bíi tòun tí wọ́n ti lọ àwọn ibi tóun ò lọ torí pé ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run dúpẹ́ fọlọ́run àwọn ti gbà fáwọn ń jayé lọ báyìí ṣùgbọ́n òun lòun wà bóun ti wà yìí ó ló dáa ká máa nípìnlẹ̀ o ó dáa ká máa nípìnlẹ̀ o ìyẹn tó bá débẹ̀ ni pé ibi tá a ti ń ka tẹ́ra tawhid òun náà làdì tọ́kàn fúnra wa tí n bá ti ráàyè lọ ẹ máa ká wọn lára púpọ̀ pé torí àwọn àǹfààní wà níbi kan yìí o kò sí kò sí kò sí àǹfààní kan níbi fún kírun àgọ́gbàwẹ̀ àbí mo fi hajj láì sí tawhid kò sáǹfààní bẹ̀ wà láì ẹ̀yin náà lè tọ́ka ọmọ bá bá lò àtẹ́lẹ̀ èmi gán fojú ara mi rí àwọn nínú àwọn aláwo mo rẹ́ni tó fẹ́yìn mẹ́ka sẹ́nu lẹ́kọ̀ọ́ wọ́n sì jáde lọ́sàn gan pẹ̀lú bọ́n ti máa ró yẹn pẹ̀lú ohun tí wọ́n máa wú jábá ń lọ lọ́sàn gangan níbi tá a yẹ̀ bá sí pé kí wọ́n fi kọjá tán adúró dídúró tó tó bí thirty minutes kí wọ́n tó wọ́ lọ sọ́dún wọ́n fi pọ̀ tó nípa lẹ́kọ̀ọ́ èyí tó sojú èmi gan nìyẹn kódà ẹlòmíì tún pe ẹlòmíì tún pe ẹnìkan pé aláàjì ẹ̀yìn dà tí wọ́n tún fẹ́ sátún bára wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀gbà eléyìí náà tún ti hájù kí ló fà á iṣẹ́ àfaraṣe ni wọ́n pè ní ìsìláàmù ń ti wọn kò sí àkídà ń bẹ́ẹ̀ àṣedànù gẹ nìyẹn àṣedànù nìyẹn wọn àtúntún bí wọn tó fi bọ̀ lórí ilẹ̀ ayé fáwọn ẹ̀dọ́ ọlọ́ọ̀bá tó kù irú wọn bí wọ́n ṣe fi hàn yẹn àgbọ̀dọ̀ sí wọn àfi tó bá jẹ́ kó gbára lójú pé wọ́n ti túbà ẹni tá a sìnkú ẹ̀ sórí iṣẹ́ mùsùlùmí bá a fún lánàá mùsùlùmí lẹ́yìn tó jẹ́ pé ní tó hàn sí wa ni pé mùsùlùmí ni àmọ́ kọ̀kọ́ ẹ̀ ọlọ́run kan ló mà ṣùgbọ́n ẹni tó ti fi hàn pé òun ṣe mùsùlùmí láyé tó kàn ń ṣe bíi mùsùlùmí àní sìnkú ẹ̀ o mo sí sórí iṣẹ́ mùsùlùmí ṣé kò yẹ ká mọ orí tọ́lọ̀ ń ṣe fún wa nígbà tá a rí báwọn èèyàn fi ọmọ báwọn èèyàn ti ṣe fi ọmọ lọ́àbí wọn ráre tán ṣe tí wọ́n ti bàjẹ́ láyé bí tí wọ́n bàjẹ́ pátápátá láyé bí lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé táwọn èèyàn bá fẹ́ fẹ́yàwó ní ìsìn wọ́n ti mọ ẹlòmíì ó tẹ̀ mọ́ bọ́bìnrin ti pọ̀ tóun àwọn èèyàn ń dààmú láti fẹ́ yàwó tó ń pẹ́ fẹ́ yẹn gidi wọn fẹ́ fẹ́ àdánwò wọ́n sì mọ̀ pé aládánwò wọn ló pọ̀ ju táwọn jọrin lórí rẹ̀ níwà kò sí di pé ẹ bá wọn mọ re omi ìfi sọ pé ẹ bá wọn mọ re tóun gan ti sinú sí kì í ṣe pé ń wá ẹtí kírun ṣùgbọ́n àwọn adábàá wa yẹn tí àwọn ìhòòhò wọn bẹ́ńtà wọ́n tún para mọ́ ju àwọn ádámọ̀ mi lọ àwọn ẹranko tí ó jẹ́ pé ọlọ́run fún ní ìrù tó tóbi láti bo ìdí wọn tó jẹ́ pé bó ti wọ ọlọ́run ọlọ́run bá dá wọn àṣírí wọn tó kò ju tọ́ máa dá mà lọ làwọn èèyàn fi máa dààmú láti fẹ́bìnrin rẹ̀ láti róbìnrin rẹ̀ fẹ́. bákan náà ó ní pé àwùjọ tí ò ní Islam kò sí fọkànbalẹ̀ ń bẹ ìsìláàánú fìlà amni jánu jánu bọ́ọ̀lù gini àwùjọ bọ́ọ̀lù gini àwùjọ hílàhílo tí ò ní sí sinmi ń bẹ̀ tí mù sí ibà kan bá lọ ọ̀mí òtìdé ó ti ń kalẹ̀ fún kí ni ó fà àìsí islam náà ni ẹnìkan mo fi ṣàpèjúwe fún yíyẹn ó ní àǹtí òun kan sọ wípé ẹjẹ́ pẹ̀lú ilẹ̀ ilé náà ti ya wèrè ọjọ́ flag kan ó ní ìròrí tàbílígì mímọ̀ ìbẹ̀ lọ́pọlọ rẹ̀ ìyẹn ni pé ẹni tó bá ti fẹ́ ṣe Islam lódodo kì í tó kọ ẹ̀ mọ́ ó kọ mìíràn lókù tó máa jẹ́ oníkan wọn aṣiṣẹ́ bí orin wọ́n á sọ fún pé à irú tí wọ́n ṣe yẹn ẹnìkan rí fáyìn níbi mo sì wà pẹ̀lú tàn lánàá ní eré àjò tí mo lọ níbi programu tá a lọ mo wà mẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta ó ń tàn wà mẹ́ ọ̀gá sì ni ó ní kò sẹ́ni tí ó bìlí ìbùkún ti yí lórí nígbà tó ń rí sáyìn òun ò sì ní nǹkan kan tó ń fẹ́ ṣe nígbà tó ń fi rí sáyìn òun kàn wò pé òun ní nǹkan kan míì tó ń fẹ́ ti dìfẹ́ǹdì ẹ̀ tó òdodo eléyìí ti clear bíbi inú ọlọ́run bá wà ń ọ̀gá ni ó kàn rí sáyìn náà lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tẹ̀ wá rówó díẹ̀ ní wọ́n ń sin ẹja ọ̀gá ni ọlọ́kọ̀ tẹ̀ ọlọ́kọ̀ bíṣẹ́ tí ì bá ṣe pé afa Allahu amma ọlọ́run ti ṣàforíjì ní tó bá ti kọjá lọ ńgbà tí títú bá òdodo bá dé kódà tó bá jẹ́ pé ó rí nǹkan kan dáadáa mẹ́lẹ̀ lára owó tó rí bẹ́ẹ̀ ìbá dispose ìbá kọ̀ndẹ́mù ẹ̀ pátápátá ìbẹ̀rẹ̀ rẹ̀ míì ti ń sọ wípé gbogbo ọ̀nà tó bá yọ lòun wà wọ́n ń pààyàn lẹ́kún bò míì níbi bísínẹ́sì míì ẹlòmíì tẹ̀ ń gbà sẹ́yìn wàláhì làbí lórílẹ̀‐èdè yìí kí èsì pé kó mọ̀ tẹ́lẹ̀ kí èsì pé gbà tó débẹ̀ tán ni wọ́n tó sọ pé táwọn ń ṣe nìyí ọ̀nà bá sọ pé àrùn títẹ̀ nìkan bá bàjẹ́ tẹ̀nìkan ò lè dáa ẹ sọ mùsùlùmí òdodo tí ń tẹ̀lé súnà rẹ̀ nílùú sọ́là tí ó ṣe bẹ́ẹ̀ wọ́n láìpẹ́ bóòlù àwùjọ òfin nítorí tàbá ní islam tí èsì islam táwọn èèyàn ń fẹ́ lọ́dọ̀ ara wọn islam tọ́lọ́run lájúwe o ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá bá mùsùlùmí di àwọn kàtà ń sọ yìí àwọn tó pè ní mùsùlùmí ní kéésà àwọn tó ń ṣe islam tọ́lọ́ ìyàtọ̀ tó wà mẹ́rin yẹn níṣẹ́ ti agbájá náà ti bí mùsùlùmí lòun náà aláàjì bá ti bí mùsùlùmí lòun náà ẹ ó pe bẹ́ẹ̀ ó pẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ní bẹ́ẹ̀ nìkan tó gbàgbọ́ yẹ súnà sáà ń pépè sí i níbi irú àwọn àṣìṣe yẹn ní ó pàtó jẹ́ pé ó yẹ ká kọ́ wọ́n rìn bá a ti jọ wà láyé títí tá a ti wà lójọ́ náà lọ́wọ́ balẹ̀ kọ́lọ́n kó ṣe rọrùn bẹ́ẹ̀ fún wa. gbogbo tí sùrọ̀ wa ṣe lọ́sọ̀ fáwọn èèyàn ni wọ́n rẹ́dì láti fi ṣèjọ́sìn. ẹ wá wo kéta tó lágbára dípò káwọn èèyàn bọ́ sínú Islam bá a ti ní ní Islam ṣe ni wọ́n ń sẹ́nà. Allah akbar ẹ dákun kí ló burú tó báyìí náà nínú pé ká máa rìn òkò ta ló ké síjọba ta ló ké síjọba àpapọ̀ ta ló ké síjọba aládàáni abẹ́mọ̀ páwọn kan wà tíjọba àpapọ̀ ń lò níbi pé táwọn èèyàn rìn ti burú jù ìjọba ti federal àti state òun náà nípa tí ń kó àwọn èèyàn kọ̀ọ̀kan náà láàrin ìlú wọn dákẹ́ pé áà ah, ah, subhanallah ànímọ́ obìnrin kan ó rí obìnrin kan ẹgbẹ́ kò sí akọ lára obìnrin yẹn àdísà náà bí tá a máa kà sọ́lọ́lọ́ sára lè sọ́lá nípa pé sèfáàní min ahli náà àwọn èèyàn méjì kan ọmọ náà ni wọ́n èmi ò tíì rí wọn lásìkò tẹ́mi ń sẹ̀mí ìṣùgbọ́n mọ̀ ọ̀bẹ káyé tó tán ẹnìkan nínú wọn ni àwọn obìnrin tó yẹ pásọ ń bẹ lára wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìhòòhò ni wọ́n sì wà obìnrin yẹn wá lanu bó sì rí ẹni yẹn tó yọ ó sì tún wá jẹ́ tó lára kò wá gbogbo aṣọ tó ń bẹ lára ẹ̀ kò ju bí akáṣù mẹ́ta lọ obìnrin yẹn wá lanu ẹ tí wá lanu rẹ̀ lèmi wá ń wò òun sì màgbẹ́ nìkan wò ó wá jẹ́ wà tó pé sùhánàlá obìnrin sóbìnrin náà ló tún wá sí ìmọ̀ pẹ̀lú torí yìí o wàláì ẹni tóun ti ń lọ tiẹ̀ ní kò dákò tiẹ̀ mọ̀ pé torí pé ó níbi tó ti jésù ti wọ̀ láadé ẹ̀wẹ̀ àwọn tó sì wọ̀ la lọ́dà kò mọ́jà lórí ro mọ́tiwá lágbọ̀n náà ẹwà àwọn tó ti wọ̀ láà pátápátá fífà níbẹ̀ lára wọn ibi tán bá rí náà ti lè jẹun oúnjẹ tán dà síbẹ̀ láti jẹta wọ́n lè máa pọnlá tí wọ́n ti jú ẹnìkan wà wọn bẹ́ẹ̀ náà lẹ́ni tí ò ti wà kísà tí ń hùwà tí ń hùwà bó ṣe ń wù tí ò ti jú ó níbi tí sùwọ́ náà láàdé kò tí ìdí stage àwọn ti bí yẹn ni kò tí ìfọwọ́bọpọlọ ẹni ní agbọn ti pé tó fi fọwọ́ bọpọlọ àwọn yẹn kan ṣùgbọ́n pọlọ tiẹ̀ náà ronú pọ ọlọ́run ọba máa rárá títí òkò máa inú ọ̀fà tó jẹ́ pé ọkàn máa dúdú ní ẹ bá dọ́dọ̀ mẹ́sùn dọ́kítọ̀ ó sọ pọ́kàn yẹn sound ó bì ó ṣiṣẹ́ dáadáa yìí ò lárùn ẹ̀ máa lọlé ọkàn yẹn ó sì ti bàjẹ́ nínú spiritual ó sì ti bàjẹ́ yóò ti dúdú tán pátápátá nítorí pé àdéhùn sọ fún wa lọ́tọ̀ náà nábì sọ̀rọ̀ sọ́la pé fáwọn tẹ́sẹ̀ kan bá ti bàlẹ̀ tí ó wà bó ṣe hádànù pẹ̀lú táwọ́bà pẹ̀lú ṣíṣe sẹ́ẹ̀rẹ́ pẹ̀lú sísàkọ̀ mẹ́ẹ̀ ibẹ̀ yẹn yóò dúdú lára ọkàn tọba tó sèmí yóò tún dúdú tọkọ̀ tún dúdú rẹ kẹtẹ táàyè ò sí ní tí àyè ò ní sí rárá mọ́ fún tọ́lọ́ ẹ dákun sáwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́yìn ni eléyìí ò nínú àwọn onítọ̀ríkọ̀ torítọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tó ń dálẹ̀ ni tọ́bi ń takò súnà nàbí sọlọ́lọ́ tàlọ́kọ́lá àmọ́ ní àti ààrẹ sọ ìbáyé ló wà ìbáyé ò sì parẹ́ torí pé mi rí àwọn tó jẹ́ pé mọ̀kọ́dà mọ̀kọ́dà mọ̀kọ́dà téèyàn náà ń rò àwọn èèyàn náà ń rò tiwọn náà ti pé ni wọ́n tán fi kó ẹni tí ń sọ̀rọ̀ yẹn ó tún sọ wípé à ó ní ṣùgbọ́n òun rò pé bíi ti lágbájá ni torí òun ti di ẹni tó ń pè ní bàbá ní ìsìn pé bàbá ń bọ̀ àwọn ọmọ tó rè ló kù gan tí wọ́n ń ṣe gànàgànà kiri àwọn ti di bàbá àtàlẹ̀ kó gbà ó kàn sọ wípé sọ àmọ́tọ́lọ́ ń lè ṣe ó níbi tí àìgbọ́tọ́lọ́ ti wọrú ẹni bẹ́ẹ̀ lára dé kéèyàn tó lè máa rorú ẹ̀ sí i tọ́ bákan náà ní pé kí ló wá lè fa ká máa dètè káwa máa wà arọ lọ́hùn táwa dì sọ́kàn sí ká máa wá gbógun sí hijab ká àwọn ọmọ ìhòhò náà ni wọ́n máa rìn ẹ̀rí pé nǹkan yẹn ń contradict sọ láwùjọ ní gbogbo ilé ẹ̀kọ́ táwọn èèyàn dálẹ̀ lónìí tó jẹ́ ti ilé ẹ̀kọ́ táwọn mùsùlùmí dálẹ̀ tí wọ́n borí bẹ̀ ẹ̀sọ́ non-muslim iye òǹkà non-muslim tó wà ń bẹ̀ bó ti wù kẹ́ education yẹn sáǹdì tó sẹ́yìn pé àwọn èèyàn máa sọ pé ẹ̀ skul táwọn mùsùlùmí dálẹ̀ àfínìkan nǹkan nǹkan oríṣiríṣi bóyá wọn gbogbo ibi tó lè kọ́ búùdù sí láyé àwọn mùsùlùmí ti dá àwọn ilé ẹ̀kọ́ tó sáǹdì kọjá ń tọ́pọ̀lọpọ̀ míì náà dálẹ̀ gan ẹ wá bá mi sọ iye nọ́ọ̀mù kì tó wà náà kù sí ẹ àwọn tó ń dálẹ̀ lágbọ́lé ẹ̀pà àwọn ẹ̀pà ilé ìrúnlẹ̀ náà ẹ mọ̀ sọ̀ ń pa wọn àwọn ńláńlá ńláńlá lábújá ni ní Kánò ni ní Jọ́ọ̀sì ni pẹ́pẹ́tọ́ ọba débẹ̀ láì ìwọ̀gbẹ́ ó ti wà convince pé ah, alhamdulillah ilé ẹ̀kọ́ lélẹ̀ sọ iye ẹni tí ìsìn mùsùlùmí tó wà bẹ́ẹ̀ torí pé wọn ò borí. ọ̀kan ṣẹlẹ̀ níbi tó jẹ́ pé àwọn tí èsè mùsùlùmí gan ní gbé bẹ́ẹ̀ jù tí mo sì ṣiṣẹ́ ń bẹ̀ ọmọ jss one ẹ̀yọ̀ kan nínú ọmọ àwọn ọmọ fún yóò ti lé two thousand six nínú ọmọ bíi six hundred plus nígbà náà tẹ́ni wà ń bẹ̀ lọ́mọ jss one ẹ̀yọ̀ kan kò lo táàmù kan délẹ̀ tán ti mú lọ padà ọmọ díẹ̀ ẹ̀sùn ayọ̀ kan ni kì í ṣe muslim àwùjọ ọbẹ̀ sì ní àwọn tí ń gbé bẹ́ẹ̀ abẹ́lé sọ pé two fifty ni muslim àti non-muslim mọ́dà lani ẹni tó bá mọ̀ bẹ̀ ẹ̀rì kan àwọn yíbò wọn lù bẹ̀ pa bá ń fún business àtàwọn tí ń ṣe yíbò náà àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ló pé wà haúsá wà tẹ ń tó nǹkan tí ń gbé bẹ́ẹ̀ pé fifty ló fẹ́ já sí tàbí kó jẹ́ pé wọ́n pọ̀ ju àwọn òṣèlú tó wà mẹ́lọ tó bá dọ̀rọ̀ bí ẹ̀kọ́ àkídà tá à ń sọ yìí ó yí àwọn táwọn ti yé wọn ọlọ́run kó jẹ́ kẹ́ni tí sí Islam pàrọ̀ bá Islam wa o ọlọ́run wa o hmm, kìí ṣe pé orí ìsìláàmù lè wúwà o orí ẹni tí ń ṣe ìsìláàmù yọbọyọbọ lè wúwà kí lè rí takafala Allahu subhanahu wa ta'ala bi hifzi hadha ọlọ́run ní inna nahnu nazzalna wa inna lahu lahafizun ọlọ́run ti sọ fún wa nínú nǹkan ọlọ́run ọ̀rọ̀ tí ò ní yípadà mọ́ pé èmi mo ní islam mo ń dáàbò bò bẹ́ẹ̀ náà lálùkùránì kẹrin ẹ̀rí tó wà lórí ilé ìlọ́tọ̀ pé bàjẹ́ ò ní dé bá ta ni ó dáàbò bò ẹni tí ń ṣe islam ọlọ́bẹ yọ ta ni ó dáàbò bò àwọn tí náà tó wá ń tàn yìí ó tó wá ṣe bẹ́ẹ̀ tí ń tan lọ́hùn tọ́lọ̀ wọn fi kàn kó nú irú ẹni bẹ́ẹ̀ sọ bí tí yóò bá rẹ̀ kó nǹkan dájọ́ rẹ̀ ọlọ́run ní àwọn èèyàn lá ìlàhà wùlà ìwàlà ìlàhà wùlà kò sí bí kò sí lọ́hùn nígbàtí anábì wa sallallahu ta'ala alayhi wa sallam tí ń iṣẹ́ ọlọ́run ọba ẹ wo iye láti fẹ̀yìn ẹ̀wọ̀n lẹ̀ ńlákàtánlẹ̀ kan bí yóò tó ti wo núrọ̀ lọ ìbí ọ̀fùwá èyí wọ́n fẹ́ fi atẹ́gùn ẹnu wọn pa ìmọ́lẹ̀ ọlọ́run ọlọ́run ti mú náà yẹn ọlọ́run ló ń perfect ìmọ́lẹ̀ yẹn kò ní kú kò ní kú kódà báwọn òṣèkọ fẹ́ ni wọ́n kọ̀ jálẹ̀. anabi sallallahu ta'ala alaihi wasallam lè kúrò ní mọ́kàmọ́ni nígbà tẹ́bi sínú ọkọ̀ kọ̀kan kò mọ̀ sá kò mẹ́rin tẹ́ kó sá lọ fún ìgbógun ti ó mọ̀ dúró sí sí mọ̀ ní kó tó wá di kọ́lọ̀ bá yọ̀dá fún láti jáde ṣé ń gbà tó jáde ẹni tí wọ́n ti zọ kiri ká ilé ẹ̀ tí wọ́n ti ṣe ní ọjọ́ pa kàlífà òtúmọ̀ nìyẹn ọ̀dẹ́ aláwọ̀ tààrà nù àwọn ṣíyà ló ti pa torí pé Abdullahi ọmọ sábàyì tẹ́ bá ń kà nípa ṣíyà kò sí bí ó ṣe yọ ọ̀rọ̀ Abdullahi ẹni tá a sọ yẹn Yahudi ni Júù ni Abdullahi yẹn kò tó kọ́ le lè jẹ́ wọ́n lè jẹ́ stone wọ́n lè jókúta wọ́n lè jẹ́ atẹ́gùn kò sí tí wọ́n wọn gbà náà fi jẹ́ ọmọ sábà yìí ó wọ ní Islam àmọ́ kìí kó rẹ́gì láti Islam ṣùgbọ́n ó fẹ́ wọnú ọkàn àwọn èèyàn ó sì rí bẹ́ẹ̀ sí àwọn ìpìlẹ̀ tọ́ wọ́n wá rọ pé ká nàbí sallallahu ta'ala alaihi wa sallam ọlọ́run sì ni ó jáde ó sì lọ kí iye wọn tó sọ wọn ní tó wá wá rí bẹ́ẹ̀ àwọn sẹ̀ bẹ̀rẹ̀ sẹ́nu ó níye ọgọ́rùn-ún ràkúnmí gbé fún sòráká ọmọ kí lórúkọ ẹ̀mí òrántí ẹ̀ ó ní pé ìwọ ni kí òmu wá sí mọ́kà báwọ́ mi so lónìí gan-an ẹ̀wọ̀ yóò tọ́gọ́rùn-ún ràkúnmí lè wọ́ọ̀tì ní owó ní dọ́là àbí náírà nígbò tẹ́yọ̀ kan bá ń jẹ́ bí tẹ́yọ̀ kan bá ń jẹ́ bí bóyá two million bùkátà sọ pé báwọn ẹ̀ta kò tẹ̀ lè jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ báwọn ẹ̀ta tí wọ́n wá ń sọ wípé ẹ̀bùn tí ò sì ní sí èmi yìí ń bẹ̀ ni ṣùgbọ́n tọ̀ lójú ọ̀nà pátákó tiẹ̀ pátákó ẹ̀sìn tiẹ̀ náà wọlé òun náà sákìtì ọba bí ọjọ́ tí fẹ́ wó kábà ṣe erin gbórí kò ń bẹ̀ nínú ààbò ọlọ́run ọba subhanahu wa ta'ala alábì mọ̀dínà sallallahu ta'ala alaihi wa wọ́n mọ̀ lọ gbogbo ẹ̀lẹ́ ti gbogbo ẹ̀lẹ́ ti títí tíjọba ìsìlámù tó fi tọ́lọ̀ ń dábọ̀ wà nábì sallallahu alaihi wasallam ṣé gbogbo tìyẹn tó wá mọ lórí bẹ́ẹ̀ pé kò tún wà kò tún tanfà sórí àwọn sàhábà tó fi dórí àwọn tàbẹ̀rìn títí dòní tá à ń sọ yìí náà. lágbọn tàkídà wọ́n gba bẹ̀ wọlé wọ́n bá àdìọ́kà àwọn èèyàn jẹ́ débi pé subhanallah wọ́n ran àwọn tí ò lẹ́sìn wọ́n ràn wọ́n lọ́wọ́ ń gbó fún wọn wọ́n sì fi wọ́n sípò wọ́n sì ń bi wọ́n léèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn Islam tọ́lọ̀ fẹ́ràn ànábì sọlọ́lọ́ sáré sálà nítorí pé táwọn yẹn bá sọ ní gbogbo ayé gbọ́ àáfàá tí ń ṣe tún sọ tún náà ọ̀rọ̀ tẹ ojú mọ́sálásí ẹ̀ lọ ọ̀rọ̀ tẹ ojú mọ́sálásí rẹ̀ lọ sẹ́ nínú mọ́sálásí ẹ̀ tó ti sọ̀rọ̀ ẹ̀ gan-an ọlọ́run bóyá nìkan ló yé bóyá àwọn tó kò yé mú sí ni kí ẹ sá tàkú bẹ̀mí táyé dé ọ̀rọ̀ súnà súnà ní kẹ́yìn bọ̀dẹ́ ẹnìkan tó jọ́ sọ ọlọ́run wọn ti fi sípò tó wápé tó bá sọ̀rọ̀ báyìí nàìjíríà ti bọ̀dé lẹ̀ lẹ́ẹ̀kan náà tó náà bá fi gbógun tàkídà ni wọn. bí o kò ní ìdí kó náwó sí mídíà kí wọ́n tó gbọ́rọ̀ ẹ̀ káàkiri ayé kì according to bí aṣáájú ẹ̀sìn ní nàìjíríà ti wí aṣáájú ẹ̀sìn ẹni tíjọba fẹ́ kó sọ̀rọ̀ tí mùsùlùmí olódodo kan wọ́n síbẹ̀síbẹ̀ náà ọlọ́run iná ìsìlámù tí wọ́n ti lò wọ́n tó agbọn tàkídànù aṣọ níjọ́ òní a ní ìtẹ́pẹ̀ lọ́dún ìkè sọdún alẹ́bọ ni kò yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan lẹ́tà sẹ́ńtì èsè mùsùlùmí mo wà ní ìlú kan níjẹta wọ́n ṣe wá sí ibẹ̀ ẹnìkan wá nígbà tó wá o kan sálàdì kan ẹjẹ́ nǹkan síta kẹgbọ́ ìlòmítọ̀ ń wí ló bá kà jáde lórí àǹsẹ̀ tẹ̀ aláàjì yẹn sọ wípé kódà ó dákọ̀ aláàjì tó kọ mẹ́sẹ̀jì ẹni tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ló wá sẹ́ǹdì ẹ̀ sóhun pé àbẹ́ẹ̀rí tóun rí látọ̀dọ̀ ìta pé ní mùsùlùmí ó ní mo kí ọ pẹ̀lú dédé àsìkò yìí lórúkọ ọlọ́run ọba wa olùgbàlà wa jesus a ọdún yìí náà o ló bá ti parí ẹ̀ in the name of Jesus ló fi kí aláàjì ẹgbẹ́ ẹ̀ torí pé wọ́n wà ní December twenty five subhanallah wàlà hawla wàlà kúwàtà illa billah ìgbà tó yẹn jẹ́ bẹ́ẹ̀ ọ̀gbọ́n lágbòǹgbò kan nínú ẹni tó jẹ́ pé òun ò tí ìgbà Islam Nàìjíríà mọ̀ ayé mọ̀ pásọ mf kúmúyì ìgbòlókí tó lórí náà deeper life òun wá sọ fún gbogbo Nàìjíríà wípé ẹbọ lẹ́mọ̀ ń ṣe yìí ẹwọ tẹ́fẹ́sà ìlàjì kan sálájì kan kún ìwá sọ pé ẹbọ lẹ́ ń ṣe yìí eléyìí ìtẹ́sìn ra ìranù léléyìí ẹbọ ni ẹbọ ni èyí tẹ́ ń sí ẹlẹ́bọ ni yìí òun ni pọ́ǹsì nínú àpẹ́fà tó gbé ọ̀rọ̀ ẹ̀ sọye wọ́n ní the general superintendent of the deeper Christian life ministry pastor mf kumuyi has described the annual celebration of Christmas as idolatrous and unscriptural ó ní kò bá tíra kó ọlọ́run sọ tó jọ bẹ́ẹ̀ kalẹ̀ lẹ́sìn ìfẹ́ nìkan àwọn tó sáìdì ẹ̀ tán pẹ̀lú ẹ̀ wọ́n pẹ̀lú ẹ̀ pé bó ti wí nǹkan lọ̀rọ̀ rí àwọn tó takò sí takò nù wọn kò tí ìgbà síláàmù o kò ìgbà síláàmù o òun náà sí lójú ọ̀nà o gẹ́gẹ́ bí pásítọ̀ táàmà júwe tó wà ní agbọn ti léṣà tí tó náà máa ń lòdì sí àwọn kankan tí wọ́n pè lẹ́sìn tí kìí sẹ́sìn ní pàápàá jùlọ ń bi ọ̀rọ̀ òsìnkú àtàwọn àdádálẹ̀ gbogbo míì tóun náà sọ pé oníbídíà níyìn ẹ̀ lẹ́sìn fóònù nọ́mbà mi ní ibi tí mò ń gbé ni ẹ wá bá mi ń bẹ̀ tó bá jẹ́ pé mùsùlùmí kan ló sọ mùsùlùmí ní òtàkó pé ẹran ti yín òun lẹ́ni tí ò sí gbà sílámù náà wà ń sọ yìí ọlọ́run ló mọ iye fóònù kọ́ tí mo gbà ṣé ká jẹ oúnjẹ yẹn tí wọ́n bá gbé wá ní twenty five àbí ní 26 àbí 27 ẹnìkan wá ń pè ní pé ẹjọ́ ẹfún mi lẹ́rìí mo wá rántí àdíìsì méjì mo wá ń kà á fún ìmọ̀ ń tọ̀ òun ìmọ̀dò ni ọ wá ní kí n ṣe sùúrù náà òun ó sàmù báírò bí kéwú ní lẹ̀ ni o bó ń kọ́ ìwé ni o ó ní torí pé àfáà kan ń bẹ ní mọ́sáàsì àwọn tí ń tako òun subhanallah àfáà tó ké kúrà ní wá ń ta kò pé kò sí tó burú bẹ́ẹ̀ nígbà tó ti yí àwọn mùsùlùmí tó fẹ́ sí náà àfáà ní tẹ̀sẹ̀ wọn wọ́n ẹ̀rí fún ló fóun fẹ́ kàdí ìsìn yẹn fún ọlọ́run ni a máa jẹun tó mọ́ oúnjẹ ọdún ẹ̀bọ kìí so oúnjẹ tó mọ́ kìí so oúnjẹ tó mọ́ ìgbà tẹ́ bá jẹun wọn míì tí kìí so oúnjẹ ẹ̀bọ àwọn ọmọ ilé yẹn wọ́n mọ̀ fẹ́ sídọ̀dẹ̀ mọ́ tẹ́ǹsì oúnjẹ ẹ̀kọ́ mọ́ wọn àtìyàwó ẹ̀yin náà lẹ́tẹ̀ kọ́kọ́ béèrè ẹ̀gàn lẹ́kọ́kọ́ béèrè wọ́n sí àwọn mìí kan jò ní ìrúnlẹ̀ àìmí olè ló jẹun mìíràn ní ẹfẹ́ mi mo ti gba káńkò mo lọ nígbàtí ìtọ́dún wọn ẹbọ wọn ti ṣe tẹ́yìn ọ̀bá ńlá ní ọkàn tẹ́ẹ̀dì ó dédé ẹ̀ lè pìrìsẹ́ǹtì Islam ọ̀tọ̀ ní báwọn èèyàn rò pé Islam tẹ́ǹsì sáà ní nǹkan ní ìtawà ṣe láyé ju pé ọlọ́run dá wa pé ká wá sí òun lọ ṣé bá a ti máa ń sí yọ́bọ̀yọ̀bọ̀ iná ní tó fi yí ẹni tó lọ́lọ́run sí ọ̀la ìgbésẹ̀ bẹ́ẹ̀ o Islam gangan ni wọ́n fẹ́ kí mùsùlùmí percent fáwọn èèyàn tá a jọ ń gbáwùjọ ará ilé wa ará àdúgbò wa àwọn tá ń kẹ́kọ̀ọ́ tí èèyàn ó sì ṣe látara pé ó wà lọ́kàn tó wà lọ́kàn yẹn ẹnìkan béèrè béèrè kan níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn nípa wípé àwọn èèyàn wípé irọ́ lọ́pọ̀lọpọ̀ fi ń gbáyé ní ìsìn pọ̀tí ń gbàtà àwọn ajẹ́rùn sí tó gbé téèyàn bá sì máa ṣe bí wọ́n ti ń ṣe àbí nǹkan ní tọ́jọ́ pé tọ̀yìn tẹ̀ ní máa condition ẹ̀yìn condition téèyàn tẹ̀ fẹ́rẹ̀ sí ṣé ìjọba tí ẹni ẹ̀ ń parọ́ lábẹ́ wọn ìdí tóun náà ló ní ẹ máa parọ́ òun náà lóun ò fẹ́ rọ́ lówì wọn bá máa parọ́ wọn bá máa jalè wọn bá máa ṣe gbogbo ẹ̀ ṣe báwọn náà láwọn òfẹ́ ni wọ́n wí tẹ́tí tó wà lórí àfẹ́ nìyẹn mèrègédíà kan níbi tọ́rọ̀ yẹn jó tọ́ sí èmi pẹ̀lú ẹnìkan ló ní lọ bá mo fẹ́ ṣe ìmáàmù àwọn tó jàǹgbà yẹn ó ti pẹ́ sí ìsìn ó ti pẹ́ pọ̀ ẹnìkan wọn ní lọ bá pé ó lè nípa tó kùn wá lọ sí minister of onye na everything dey talk through mr man everything dey talk through ah what's wrong with you ó wá àmì lẹ́nu èmi sáà ń sọ òótọ́ ni tí ó máa sọ pé ọlọ́ mo ti níyàwó mélòó mo ní báyìí ọmọ ń kọ́ báyìí ni kí sí eléyìí kọ́ ọmọ òun gan ọlọ́run wà ní ìsìn ó ní ó sì ní ilé ìtàn sílẹ̀ ọmọ yẹn ti wá lé lóṣù mẹ́ta sí ọdún tán sílẹ̀ ọlọ́run wá bó

ẹ yọ̀dá wọn ẹ máa dá wọn fúnra yín tá a sì ń gbọ́rú àwọn ròyìn bẹ́ẹ̀ káàkiri àgbáńlá ayé bóun mùsùlùmí ti wá sílẹ̀ ló fòkó tó kù láyé náà rí tó sọ fún irú ìsìláàmù bẹ́ẹ̀ lòun fẹ́ mú lọ́dọ̀ ọlọ́run yóò wá dọ́dọ̀ ọlọ́run yóò máa sọ pé tó ẹbí tá a bára wa kódà kìí ṣe ibi tó ṣe gbé kìí ṣe ibi tọ́rọ̀ ṣe sọ ẹmẹ́rin eléyìí wa ìtọ́lọ̀ nǹkan ni pé tí òkò àwọ̀ bá bára tẹ́lẹ̀ kan tí ọlọ́run tí ò ní rí mi sí ń bẹ̀ súnmọ́bọ̀ mi ẹ̀rí eléyìí ló wà

tí wọ́n bá sọ pé mùsùlùmí gbógun ti nǹkan kan láwùjọ ìbàjẹ́ lọ gan tó yẹ ká gbógun tìtù ká gbógun tìtù àwa pọ̀ ló ń kà tó lè fún aláǹfààní àti ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbógun ti ìdà ẹni àwọn kan pẹ̀ra wọn ní human rights human kìnnì kan kìnnì kan oríṣiríṣi àwọn orúkọ tán pẹ̀ra wọn tó jẹ́ pé yọrọ́pù níbẹ̀ lábẹ́ àwọn kan pẹ̀ra wọn ní EFCC àwọn ń dìlì pàwọn náà àwọn tó bá kówó owó tí wọ́n ti kó owó tí wọ́n ti dìklẹ́ àyíkáwọn èèyàn kó tí è ṣe owó tó tọ́ kí wọ́n ná ó mi ìmọye bọ́tì ìmọye ọdún tàà lè di bọ́jẹ̀tì fún nàìjíríà ní ìrí gbé kalẹ̀ dáadáa kò jẹ́ kẹ́ gbọ́ mi yé owó tí wọ́n ti dìklẹ́ àpé lágbájá kó eléyìí tàmọ̀dó kó eléyìí tí wọ́n ní àwọn ó gbà tẹ́ bá ti gbà á ìmọye ọdún tàà lè sọ pé owó yẹn gan tó ṣe bọ́jẹ̀tì nàìjíríà láì pàpàwọ́ mi sí onáàlà nínà yóò efcc wọ́n ti tàn wọ́n ti àmọ́wọ̀n ò lè tàyàn dọ́rùn àwọn gán mọ̀ pẹ́lẹ́ tàn láwọn látòkè délẹ̀ láti sàlẹ̀ dókè wọ́n mọ̀ pé àwọn ògbèrò oríire àti tán bá yí padà sí dáadáa èyí tí wọ́n ní ọkó lọ wọ́n gbà èyí tó wà lẹ́nà wọ́n tún papọ̀ mọ́ kò jẹ́ kí lóò ní irú ti àwọn irú tọ̀pà tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ta ló mọ̀ ní ìgbó tó ń bọ̀ ta ló mọ̀ ìlò mí ìrú ẹ̀ tó ń bọ̀ tí wọ́n bí ọlọ́pàá dáa láti kojú àwọn yẹn tí wọ́n bí sójà dáa láti kojú wọn iṣu ti Boko Haram lásọ yẹn tí Boko Haram bá wọ báràkì lọ tó lọ gba masingan lọ́wọ́ àmì àwọn ó yẹ ká bẹ̀rù ọ̀nà nínú ìtàn tó ti kọjá lọ táwọn àríkàrí àwọn èèyàn nígbà tí bìtì náà dójú ẹ̀ wọ́n sinra wọn sínú sàárè for day tó lé ní oṣù kan kìí ṣe pé wọ́n ti kú òkú wà lẹ́ rẹpẹtẹ àwọn tí ò tí kú sì gbẹ́sàrí wọ́n sì sinra wọn nígbà wọ́n yọrí síta sí wọ́n kó padà ni torí òórùn àwọn tó wà nílẹ̀ òde fàṣímú àti kéèyàn pẹ́ mímí wọ́n padà dògbò náà ni ọlọ́run ní wà lè fìtínà tó àṣáájú mi náà kọ́tìlì fìtínà ó lágbára ó sì burú ju kẹ́mi ò bọ́ lọ. ntí máa fà á òun ni kó mọ̀ tẹ́sìn kò wá tẹ́sìn àti Islam òun ló lópin téyìn ó sọ téyìn ó tẹ̀lé pé àìmọ́jà ṣe báyìí ọlọ́run fẹ́ o ìtọ́nà ọba fẹ́ nìyó ààbò sílé lé o ìwọ ẹnìkan lé ọmọjà tẹ̀rù ẹjá fún lẹ́sẹ̀ o alágbájá ò mọ̀ pé òun ní kíní ẹjá ké sí o wà láì láti ẹni tó bá gbọ́ sínú àná bí inú mọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn àgùntàn àtàwọn ewúrẹ́ àtàwọn adìẹ tí ń bẹ ládùúgbò wa àti ìlú wa tá a wà wọ́n mọ̀ gbẹ̀tọ́ wọn kì í sọ ọmọ ádámọ̀ nìkan wọ́n mọ̀ gbẹ̀tọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn tí ó jálágẹ̀ náà wà ní yàtò rí láà tí ò sun inú ilé wọn mọ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ gbẹ̀tọ́ wọn ẹbí wọn léèrè bóyá ńgbà táwọn lọ sí bóyá wọn èyí lórí London àti Amẹ́ríkà bóyá báwọn tí alágbèrè ti rìn káàkiri títì nù díẹ̀ nínú ètò Islam ò nìyẹn bẹ́ẹ̀ náà ilẹ̀ lárúbáwá ta ló lọ tó wá rí alágbèrè kan tí wà sàkiri títì bíi ti Nàìjíríà ẹni tó wọ agbádá ẹ̀ tó lọ sọ́fíìsì ẹ̀ ó rẹ́kọ̀ọ́ gbà náà ẹni tó sẹ́fún ìjọba ó rẹ́kọ̀ọ́ gbà náà kátó wá sọ ẹni tí wọ́n ti ẹ̀ lákàtì nínú Islam irú àwọn èèyàn ẹbí ẹ̀yìn tí wọ́n bá dáràn àwọn ẹbí tí ẹni yẹn jáde lé wọn àwọn ni wọ́n dáràn àwọn ni wọ́n dáràn bí ìgbà tọmọdé dáràn ni bí ìgbà tó ewúrẹ́ jẹko kìtàbí lè ṣe nígbà táwọn tí èsè mùsùlùmí bá ń gbógun tí sọ pé tí ti le jù alákatá títí ní kí ló pa ohun tí wọ́n ń ṣe òun ní ìwé ìròyìn òun náà mọ̀ pé tóun bá sọ̀rọ̀ nínú prestige tóun ní lágbọ́nbi tó wà ó mọ̀ pé ọ̀rọ̀ yóò kárí gbogbo ayé ọ̀tọ̀ ní kí ẹ̀ ń sẹ̀ pé press report pé mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gbé ó mọ̀ pọ̀ sọ pẹ̀lú akẹ́ ọkàn pé tóun pé ẹlẹ́bọ ni ẹjá gbìyànjú àti dúró dé ó ní gbogbo bùkátà sí bẹ̀lọ̀ kí o sì lọ máa gbọ́dà nílẹ́kọ̀ọ́ òdòdó àwọn èèyàn ń bẹ nínú Islam tó jẹ́ pé pàápàá jùlọ alálàfàdé ẹbọ ọlọ́pọ̀jọ náà nígbà tí ń láyé ẹbọ sam tí ò sí èméjì mẹ́rin wọ́n sọ pé pé àwọn wà sí bí tẹ́yàn wà sí ọ̀kan sọ fún ọ̀kan sọ ní àjọ wà ní àjọ kéwú ní àsìkò kan náà ní 1991 ẹwọ̀gbà 1991 ó ní sinmi mímọ̀ wà sí rí mímọ̀ wẹ́bọnù tábà ti sọ bẹ́ẹ̀ fún fi kan fi ròyìn kan wọ́n ń sọ bó ti gbópọn nínú ẹbọ ti fún yín nù ó lóun ní ẹ̀wọ̀n ní gbò títí tó wọ́n fi wọlé ńjọ́ kan láti ta tó wọ́n sọ pé láńtà kọjá sí bí mo fẹ́ kaná sí ọ bó ṣe wí gan nù pé òun ṣẹ̀ ní dára láàmú pé òun tẹ̀ fẹ́ mú kaná lọ bí sí láńtà wa. wọn ò sì yẹ wọn ò gbò kódà náà ẹ wá wo kí ṣèṣì àwọn èèyàn tẹ̀ ń gbọ́ tí ẹ̀ ń pè láàpá ó kọjá ju táìmù barista àti kọ̀lẹ́tì lọ níbi títí wáàsí ni àpá àbẹ́sí ni àbí èébú àtàwọn ọ̀rọ̀ pálapàla ká tó wá sọ ọ̀rọ̀ àṣírí àṣírí àṣírí ọ̀rọ̀ ẹbọ nínú kíṣẹ́ẹ̀tì gbogbo ayé gbọ́ máa lọ bí ìyàwó ọ̀rọ̀ ẹbọ ni níbi ìkómọ ọ̀rọ̀ ẹbọ ni ọ̀rọ̀ ṣírkù ni èyí tí ọba ti sọ yẹn ló já àsọgbọ́n náà ọ̀rọ̀ míì nípasẹ̀ dé ilé àti ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fún wa ní akin ọkàn táàtì máa sin ọlọ́run táàtì máa sin ọlọ́run táàtì gbọ́rọ̀ ọlọ́run bá lágbọ̀ọ́yé òye táàtì gbọ́ lágbọ̀ọ́yé àtàkin àti gbóyà táàtì sin lọ́run báyìí ó tẹ́yìn ó ti dá ìsìláàmù mọ̀ látàrí ìtabápẹ̀ bá rò pó kéré ń àbò tóbi tó bá ti lẹ́rìí islam ní gbogbo ẹ̀ ìtàbárò kó kéré ń bẹ̀ àbò tóbi tó bá jẹ́ pé kì sáré ẹ̀sìn ọ̀la ìkì sáré ẹni tó bá ṣe é yàpọ̀ ọlọ́run bá اللهم الاسلام والمسلمين ودمر اعداءنا اعداءك اعداء الدين اللهم أهل في يهود والنصارى وخلفائهم وأنصارهم ضد الإسلام والمسلمين في هذه الديار وهذه البلاد وديار المسلمين خاطبة بعزتك يا عزيز وجبروت يا جبار إنك على كل شيء قدير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم غفر الله لي ولكم Thank you.